dúró. ọ̀rẹ́ mi ti jíṣẹ́ rẹ̀ fún mi mo sì ti gbọ́ mo ti gbà. ọ̀rẹ́ ẹ ti jíṣẹ́ mi fún ẹ ah, tani máa rọ̀rọ̀ mi fún mo ṣoríire o ẹlẹ́dá mi mo dúpẹ́ o ah, ọkàn mi ò kì í tán mi ìgbà sùn tó tì ní kí n wà bíbá ìkankan nínú mi ti ń dùn ni mo ti mọ̀ pé èsì ayọ̀ ni màá gbọ́ inú mi dẹ̀ ń dùn tani máa rọ ọ̀rọ̀ mi fún ayé mi ti fẹ́ jẹ irú ayé mi dà. wo wo wo wo àmọ́ nǹkan kan ni o ẹ̀rù rẹ̀ ń bà mí o torí mi ò mọ̀ bóyá gbogbo tí n bá ní kó o ṣe ló lè ṣe fún mi o. àyẹ̀mí padà wà gbowó wá gbọ́ ọmọ mímú pé yóò gbìyànjú àti sọ tó bá jẹ́ tìyẹn kankan ni máa pa àwọn ẹ̀dá ẹ̀sán ẹ̀dá mami mami inú mi ń dùn jù ní inú mi ń dùn tí inú mi bá ti dùn jù báyìí mi mi mi mo fẹ́ kí n sunkún inú mi ń dùn mí mẹ́tí máa yọ̀ fún un tó bá jẹ́ tòwó máa ṣe fún ẹ máa kọ́lé fún ẹ máa fún ẹ ní owó tó ju owó lọ máa ba ẹ̀jẹ̀ gidi pẹ̀lú owó gidi. o mọ̀ sí ìlérí nù. tó bá jẹ́ táwọn ọ̀rẹ́ náà ló ń rò máa ṣe fún ọ má mi kàn má mi kàn yọ ní kúrò ní ọkàn pé èmi gangan yìí ó <laughs> bó gbà fún mi ẹ̀yà lọ́mọ mi. ní sùúrù náà àánú dúró náà ó ṣáàjì sọ pé gbogbo tí n bá ti fẹ́ ló mọ̀ ṣe fún mi. má ṣe fún ẹ báwa la ṣe ṣe báyìí. má ṣe fún ẹ tó mọ nǹkan tó bá ti dàárọ̀ àṣìbọ ọlá lọjà abọlá kọ lọjà tó bá ti dà ọlá ọlá gẹrẹ báyìí yọjú sí mi. kò sí pé bóyá máa fẹ́ ṣe yẹ̀yẹ́ o kò gbé lọ sójà ó lè di gbogbo àwọn ọ̀rẹ́ wa di wọn wá kò sí kan tó fẹ́ fún ọ tí mi ò ní ṣe fún ọ. àmọ́ nǹkan kan ni o gbogbo tó bàárà fún mi lọ́jà ó ra tọ̀rẹ́ mi mọ́ o. mo ti sọ síwájú má ra tọ̀rẹ́ ẹ̀ kódà gan máa ṣìṣe fáwọn ọ̀rẹ́ gbogbo àwọn tí máa ṣe lọ báyìí mo máa rà fáwọn tó wà lọ́jà mo máa pín fún wọn ni pé ẹ máa gbà wọ́n dá hàn olólùfẹ́ mi ti gbà fún mi ẹ máa gbà wọ́n dá hàn olólùfẹ́ mi ti gbà fún mi ẹ̀ka máa lọ. nísù mọ́mọ́ ṣe bẹ́ẹ̀ ni pé o fẹ́ ké èmi ò fẹ́ yùn èmi ò fẹ́ yùn. tí máa ti ń dùnnú jù bá wọn máa ń ṣe mí bẹ́ẹ̀ ni. kí ni gan-an mo ní sùúrù mo ti gbọ́n tó sọ mo jà bẹ̀rẹ̀ yùn ah, nísìnyí. ló bá jẹ́ ìníyọjú sí mi láàárọ̀ la. mo ti gbọ́ mo jáde mọ̀ mọ̀ sunkún bí ẹgbẹ́ mọ́ mi ò fẹ́ yùn. ló bá jẹ́ ìyẹn òní ni ti gbọ́. ó dáa náà á mọ̀ ríra ṣé mọ̀ lọ. mọ̀ lọ. mo nífẹ̀ẹ́ rẹ. bá ń gé kíní gbọ́ àgbà ló mọ̀ bí tá a wó sí ṣèbí lówelówe là ń lùlù nìkan ló mọ ojú rẹ̀ àwífúnni kò tó dání o àgbà ẹja kádì ní akèrègbè ni ó sọ bí tó máa fokùn sí lọ́rùn. ọmọ yẹn ni ọmọ yẹn ni ọmọ yẹn ni o

pèdè ṣé bá àtijọ́ sọ nìyẹn. Hey, shoot ya tonu. Hey, kele soa. Shoot ya padà wawe. Oh, it's so fell. Shoot ya padà gbe. Ẹkún ọkàn ló jẹ́ ọgbẹ́ ọkàn ló if I did not to follow me, eh, Shabbat Shady, that be like She better. Shabbat Shadow Sonny, Shabbat Shady, that future be like better. 谁把谁往这送？ Ẹ̀gbọ́n mi ọmọ yẹn ní ní kí n sọ fáwọn ìsinmi yẹn. Àgọ́ nílé o. Àgọ́ nílé o. Àgọ́ ah, yá o. Oh, ẹ ǹlẹ́ o bàbá. Mọ̀ owó lẹ o. Ṣé hmm. ni? Dáadáa ni àgbélẹ̀rẹ̀ ni mò ń béèrè. ṣé kò sí nǹkan kan. ó ti wá sípàdé ṣe díẹ̀ torí ẹ̀ ni mo fi wá wálé. àgbélẹ̀rẹ̀ o ṣeun inú rẹ̀ ọdún àgbélẹ̀rẹ̀ ni tó ń ṣe lọ́wọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣùgbọ́n láìpẹ́ yóò darapọ̀ mọ́ yín tó bá ṣe ti ń ṣe tán o ṣeun mo dúpẹ́ ìyá rẹ ń kọ́ bá kí ìyá rẹ bó bá délé o ṣeun o ká lọ o pè wá o o ṣeun. ẹ̀gbọ́n gbẹyẹmí èmi ni. bí òde ò bá dùn bí ìgbẹ́ kókó nínú rẹ̀ I am not perfect. I make mistakes. I hurt people. But when I'm sorry, I mean it. Ìfẹ́ kìí tí, ìfẹ́ kìí ṣá, ìfẹ́ kìí dìbàjẹ́. Àìmọye àwọn obìnrin táwọn boys táwọn ọkùnrin ti bà láyé jẹ́. Mo babe, ṣó ṣó ọ̀pọ̀ ti ro kíní ìdáadáa ṣá. Ó dín dín ìṣẹ́jú méjì, two minutes ni mo fi rò kí n tó kí n tó fún dókítà lésì. two minutes ló fi wá dúró ọ̀rọ̀ yẹn. o ò dárúkọ ẹ rárá wàá dárúkọ ẹ tó fifty times. ah báyọ̀ wá dé sí báyọ̀ wá dá o tún di àmàlà náà báyọ̀ wá ṣe gbà báyọ̀ wá ṣàwọ̀. èmi ò wá ń sìn kò lè bímọ mọ́. ìgbà bíi irú òun ìyàwó lélẹ̀ kọ́kọ́ stand up jọ. Ah, ah ó dì fẹ́ rẹ̀. onílé onímọ́tò ó tún dúró dáadáa kí ló wá ń dúró dè ó fẹ́ máa jẹ iṣẹ́ àwọn ọmọ ẹ̀ lọ́hún ni ò jẹ́ kó fẹ́ àwọn. tó bá fi jíjẹ mi ò máa ní kó gbé wò kó gbé wò ìwọ ló kọ máa ní láti ṣọ́ eré ṣe kó má jẹba àfojúbó. wọ́n ti máa ń sọ fún ẹ kó má máa sọ̀rọ̀ báyìí mọ́ mi láìkẹ́ àjọ máa lo ilé ayé pẹ́pẹ́pẹ́ ni. a kàn lè máa ṣèrántí ẹni tó ti kú ṣùgbọ́n kòríkòsùn ò sí fẹ́ni tó ti lọ. àmọ́ ìfẹ́ kòríkòsùn ò sí fẹ́ni tó ti lọ. ìyá ń wo fẹ́lẹ́kùn ó jàre fẹ́lẹ́kùn ọdún máa dé máa kẹgbàá dání fẹ́lẹ́kùn ọdún máa àjòjì tí mo gbà sínú ahéré òun ló kẹrùn inú ayanran lọ ah mo dúpẹ́ mo dúpẹ́. Ah, wọ́n jẹ́ kó mọ̀ pé mi dálé mọ fọ́ọ̀gù lọ́tọ̀ èmi adídàrú. tí o bá wá gba ẹ̀mí mi kúrò nínú ara ẹ̀. láti sí mọ́mì ẹ̀. elédùn àwọn bàjẹ́ ìṣòfò ọmọ wọn bẹ ṣàdéhùn pé wọ́n fọwọ́ mi gbọ́mọ sí i. ìwé yìí ló jẹ́ kí n mọ ìyàtọ̀ tó wà nínú òkú àti àlá. ẹ wá ń fìyà jọmọ òkú ọrùn àbí. Ah. wo wọn jọ lójú túbọ̀ sọ. kò sí ìyàtọ̀ nínú ẹni tó ti kú àti ẹni tó sùn. tara mọ ọ̀rẹ́ ṣíṣe orí ọ̀rẹ́ ṣíṣe tó rí o ó lè sọ ayò ẹ̀pà méjì péré kó sọ dẹgbẹ̀fà. kọ́lẹ̀kùn mo ní mò ń lóun bá ká ó balẹ̀ fún mi jẹ́ ni ẹ máa ṣe bálabàla kiri kí ló ń wá kí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ alọ́lẹ̀kùn mọ̀ mi lọ́wọ́ kí ló dé. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ọ̀sọ̀ òlẹ̀ tó fẹ́ fi ìwà burúkú ọwọ́ yẹn. ìwà burúkú wo ìwà burúkú wo mo mo wà nílé lọ́sàn-án mo orú mo mo mo mo mo mo mo mo mo mo sùn òsì àkọlẹ̀kùn mọ́ mi lórí mo ní mò ń bọ̀ mò ń bọ̀ bí n bá sì ti dá ọ padà ó wọlé ó wọlé ó rí nǹkan tí ò dá ẹ wà lójú yín rí bíi ẹ ṣe bẹ́yìn sọ pé ẹ̀ ń sùn ni. ẹ ń gbà ń bá wa sùn kí n tiẹ̀ yàrá rẹ ni àbáyà tó báwọn mi kọ́ mi lè dánú yàrá mi kí ló ń wá kí ló ń wá. ẹ mo wá rí i. èmi náà ló ń yí. ẹ gbẹgbẹ yẹmi. ẹ ó ní ọ̀rọ̀ kan títí ń gbé mi lọ́kàn hmm. ọ̀rọ̀ náà sì jẹ́ kí n sùn. Hmm. ó le tó ní. ó le jù bẹ́ẹ̀ lọ mo sì ti rò rò rò rò rò rò rò nígbà tí wọn ò wá rí rò mọ́ ni mo fi wá wò pé ọ̀nà wo ni mo lè gbé gbà ni mo fi ní kí n wá gbé wá báyìí ó ní ọmọ kan tí mo fọ́ fún mo nífẹ̀ẹ́ ọmọ yìí tó bẹ́ẹ̀ gẹ́ débi pé bí n bá fẹ́ ọmọ yìí mi ò mọ ohun tó lè ṣẹlẹ̀ sí mi. obìnrin rẹwà tó ń. ó rẹwà gidi gan ni ó yẹ kẹ́ ẹ lè mọ ọmọ tí mò ń bá sọ̀rọ̀ lọ́jọ́ tí ẹ fi rí mi ní abẹ́ ẹ̀gì tẹ́ ẹ fi kọjá mo rántí o mo rántí o mo rántí o eh. ọmọ pupa lẹ́gẹ́lẹ́gẹ́ kan báyìí eh, tó ṣojú bójú yé mọ́já eh, ah, tó rẹwà báyìí mo ò bí nǹkan ti ń pẹ̀yìn méjèèjì pọ̀ tẹ́lẹ̀ kò tí ì pa wá kí ló dé tó ń gbé ààrẹ ṣe pé ìjọhún tó ní kó ìrẹ́ burú kékeré. mo ṣẹ̀ṣẹ̀ ń bá a sọ̀rọ̀ ni kó lè gbọ́ náà ni kó lè ṣe tèmi ni. ọ̀nà tí wọ́n ń gbà bóbìnrin sọ ni. ọ̀nà yẹn nu ṣé kò dáa ni. kò dáa kí ọmọ fìpè bóbìnrin ní ìfẹ́ pé bóbìn sọ ó ní pé ọlọ́gbọ́n tá a tún mọ́ fi ń bóbìn sọ. Ah, èmi rò èmi rò wípé bí mo bá bá a sọ̀rọ̀ lọ́nà yìí yóò torí rẹ̀ yóò torí rẹ̀ gbà fún mi. ní ìwọ̀n òjò bí mọ́ wọn ò ní wọ́n ló ń pa àwọn tí wọ́n bẹ́ẹ̀ ń ta gíhàn ni wọ́n wọn ò gbádùn tààrà ikú máa ní òfin òun búra òfin wọn ti mọ̀ pé ó lòun pa ìwọ mọ̀ sí báwọn òun mọ̀ kọ́ ní ìrùjọ́ mi olónà tá a tún mọ̀ ń gbé gbà. ẹ̀gbọ́n mi Ẹgbẹ́yẹmí hmm. ohun tí mo wá fẹ́ kẹ́yìn wá sí fún mi báyìí òun ni wípé ṣé ẹ rọmọ òun lọ́jọ́ tí mo bá a sọ̀rọ̀ òun ó sọ fún mi wípé òun ó máa lọ rò ó láì ṣe àmàlà láì ṣe bà. àyùn tó sọ ó yẹ mí náà lọ́mọdé ni ó yà mí lẹ́nu. wọn ìpàkọ́ lójúgun ẹ̀ rí. ìmọ̀ o. ṣé o ò dá lọ́kàn ni. o ò jẹ́ oyè pé fìrìndì ọ̀kẹ́ nìwọ pé alọ́kọ́ ló ń kígbe pé kò sẹ́ni tí ó mọ̀ inú àbáwá ẹ̀. àfìrìndì ọ̀kẹ́ bíi bo ṣé obìnrin yẹn obìnrin àwa gbọ́yùn ló ah. wà gbà fún mi. iṣẹ́ tó ń ṣe ò ṣe fi hàn àti pé èmi ò ń ṣe fìrìndì ọ̀kẹ́ o. alọ́kọ́ ló ń kígbe ní ọ́. ìṣe ń salọ́kọ́ ló ń kígbe. kí wàá nù ọ́ kí ni ẹ láàrin èmi rẹ kí ni ẹ mo ní fìrìndì ọkẹ onírọ́ mo lálọ kó ló kí onírọ́ sáfọwọ́rá là á pè ní àbólé. n jalè n ṣe nǹkan kan. kí ló fẹ́ kí n bá ọ ṣe mo lálejò. ohun tí mo fẹ́ kí n bá ọ ṣe ni wípé ṣe ẹ̀rọ ọmọ nígbà tẹ́mi ti bá a sọ tí yóò gbà fún mi èmi sì mọ̀ wípé gbajúgbajà ni hmm. kò sẹ́ni tí yóò mọ̀ yín ah. nílùú wa ah. kò sì sí ohun tẹ́ ẹ náwó sí báyìí ah. tí ò tó yín lọ́wọ́ mo mọ̀ wípé tọmọ bẹ́ẹ̀ bá lè bá mi bá ọmọ náà sọ̀rọ̀ tẹ́ ẹ sọ wípé ẹ̀yin o ẹ̀yin ẹgbẹ́ yẹn mi o ẹ̀yin lẹ̀gbọ́n mi wípé bó ṣe bí yín tán báyìí lọ́pọ̀ yìí kálẹ̀. ká sọ wípé bí mo ṣe jọyàn lẹ̀ níwọ̀ hàn. níwọ̀ hàn ẹ o yóò wá wo ọlá àtọ̀dọ̀ tí yín yóò gbà fi mi kò fẹ́ kẹ́ ẹ bá mi bá sọ̀rọ̀. gòkè hmm? gòkè hmm? gòkè hmm? ẹ̀mí ló mọ̀ pé ọ. ẹ̀mẹ́ta. ọmọbìnrin ti gbọ́ lọ́ọ̀rẹ́ mọ sọ fáwọn èèyàn pé ó ṣègbéyàwó ah, ó ti gbọ́ wọ́n ní ah, ah, ó ti kọ́kọ́ gbà kó tó gbọ́ gbogbo gbàtàn ló gbọ́ ó ti gbọ́ kọ mọ sọ fáwọn èèyàn náà àbà pé o fẹ́ ṣègbéyàwó èmi mo àìbẹ mi mo wí bẹ́ẹ̀ Ẹgbẹ́yẹmí ẹran mò ń fọwọ́ gbá kì í ṣe é gùn. mo jẹ́rìí yín mo jẹ́ jẹ́rìí yín torí wípé ẹ kì í sọ̀rọ̀ kí èèyàn má bà mí àgàgà tó bá tiẹ̀ ti wá jẹ́ pé lórí irú kìíní báyìí. olóbìnrin dé ah! olóbìnrin dé. Ah, ẹ̀gbọ́n mi ẹ ya wèrè gbogbo èèyàn ló mọ̀ pé ẹ ya wèrè èmi gan mọ̀ pé ẹ ya wèrè lórí kìíní ẹ ya wèrè ah, ẹ̀gbọ́n mi ẹ ya wèrè gan ni o lórí kìíní ẹ àmọ́. kò ní yé ọ kò ní bá ọmọ òun dọ́gbọ́n yọ̀rọ̀ sí ńlá ni mo ya wèrè lórí kínní mo ya wèrè gbogbo ìlú mọ̀ pé mo ya wèrè lórí tolóbìnrin dé mo ya ẹ̀gbọ́n rẹ kúndùn obìnrin nù. ẹ kúndùn obìnrin àmọ́ mo mọ à ẹ̀gbọ́n mi à. ẹ dákun ó sọ̀rọ̀ ó sì ń wo ó ń fojú kan wò lólé dákun ó gbé nǹkan sínú léwu mo ti gbọ́ ẹ̀gbọ́n bá ti ìṣẹ́nu lọ yàrá rẹ̀. ẹ n tẹ ẹ bá wa ṣe fún mi pé ẹ̀gbọ́n mi mo fẹ́ fi kíní kan dá yín lójú hmm. ṣe rí bí ẹ bá lè bá mi bá arọ́lákẹ́ sọ̀rọ̀ tó gbà tó ṣe tèmi. ó ti gbọ́. tó gbà tó ṣe tèmi. a ti gbọ́. ẹ̀gbọ́n mi wọ́n fún yín ní adìyẹ mẹ́fà láàrin ọjọ́ méjì. yé ó pa àwọn èèyàn lẹ́kún nù lù. kí ló dé. Ah, ilé mi láàrin èmi rẹ oyè lùsì. ó pàlù lẹ́kún. kí ló dé. Ah, àwọn èèyàn ìyá tí wọ́n ti ń sin adìyẹ tí wọ́n lè rò pé àwọn ò fi ṣe ọdún kékeré àtọ́dún ńlá ó wà lọ rè jáde ẹ̀kọ́ ó kò fẹ́ mi dákun kí làwọn ẹlẹ́lẹ́ni ó fi ṣe ọdún tí ọdún táwọn olóòkan ìbàdé. ìrìn jáde yẹn náà. bàbá rẹ kọ́lé adìẹ tó ti ń sá adìẹ àbí ìyá rẹ kọ́lé adìẹ àbí wọ́n fúnra rẹ ó gbélé adìẹ sínú ilé. ha mọ̀ fún ládìẹ. kí má fún yín ládìẹ. àwọn òṣìṣẹ́jọ́yè àwòdì jẹun ègbè sanra. bí n bá fún yín láwó ńkọ́. ó tún fún láwó ibo dákun ibo ló kọ awó tó ń sìn wa láàrin èmi rẹ. kò sí ọ̀nà bẹ́ẹ̀ bá ní má fún yín ládìẹ tẹ̀sí ní kí n má fún yín láwó ẹ̀wọ̀n fún yín nǹkan tẹ̀yìn àmọ́ ohun tó fún mi wọ́n sì tọ́jú rẹ̀ kún torí ohun tẹ́mi náà fẹ́ ṣe fún ọ ó rè báyìí ẹ̀rù bá ọ. Ah! ẹ̀gbọ́n mi o. ẹ mọ sọ fáwọn èèyàn pé o fẹ́ ṣègbéyàwó. mo ti fẹ́. mọ lọ mọ lọ ẹ ṣeun mọ lọ kí ni mọ lọ mọ lọ mọ lọ mọ a. Ah! afọlárin oṣù dúró mi. ọmọ yẹni ọmọ yẹni ọmọ yẹni dúró dé mi ọmọ yẹn ni ọ̀rẹ́ mi ò wọ́n kí ló dé kí ló dé tẹ́ ìpẹ́ ẹ̀pà mi wá dùn àìjírí lọ́dọ̀ rẹ̀ tíwọ náà sì mọ̀ wípé ọ̀rẹ́ lájà òun ìmọ̀dò àbíwọ náà kọ́ ló máa ń sọ fún mi wípé kò sóòyà tó lè yàgbín yàkàrà wọn ọmọ yẹn ni kí ló wáá dé tọrọ àná rẹ fẹ́ di bá mi kò jùmọ̀ tó mọ́. àgbẹ̀lérè ibo lọ́rọ̀ pàtàkì tó ló fẹ́ bá mi sọ òun ni kò sọ torí mò ń jáde ẹni tá a sì jọ ń jáde kìpẹ́ bínú onínú fùfù ni mi sì fẹ́ kó bínú o. kìpẹ́ bínú. ọmọ yẹn ni dáhùn já lọ. o ti gbọ́ òun ní pè mí o àsìkò fanlẹ̀ ifá ti ń ṣe bí àlà. jọ̀ọ́ má bínú àgbẹ̀ lérí ọ̀rẹ́ mi ọ̀hún á ti máa ríra nígbà. Ah, ọmọ yẹn ni. Afọlárin. Mo ojú ọ̀run dẹ̀dẹ̀, ọ̀rẹ́ nìkan. Mo ojú ọ̀run dẹ̀dẹ̀, ọ̀rẹ́ ní ibi àwòrán rẹ̀. Àwẹ̀lé, hmm? ayé rẹ̀ ó dáa. Ọ̀ ní ṣe é àṣẹ. àkọ́kọ́ jẹ́ nǹkan kan dúpẹ́ lọ́wọ́ rẹ tí mo pè ọ́ tó sì jẹ́ mi ní èho. Hmm. láì fọ̀pápọ̀ lọ̀pọ̀lọpọ̀ ìlú mo wá fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ rẹ ìmọ̀ bínú mi ò bá ṣe dùn tó tọ́ ọ bá lè ṣe kínú fún mi. Hmm. kínú. ní alẹ́ ọjọ́ ìgbéyàwó rẹ hàn hmm. ọ̀rẹ́ rẹ kan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ tí ń ṣe gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ tẹ́jọ́ ń káàkiri tọ́ ọ bá ti lọ sókè yóò tẹ̀lé ọ lọ sókè tọ́ lọ sódò yóò tẹ̀lé ọ lọ sódò ó mọ́ lára díẹ̀ báyìí ìrántí orúkọ rẹ̀ mọ́ lóde tó wà ń wò mí báyìí. <laughs> ó yá dárúkọ rẹ̀. àìná àìná. <laughs> Eh, kí ló sọ̀rọ̀ yìí. Eh, kí n tó sọ ọkàn tí mo fẹ́ lórí rẹ̀ sọ́ọ́rí gbogbo tó bá ti ń béèrè lọ́wọ́ elédùà lélédùà ò ṣe fún. àṣẹ. mo fẹ́ kó ṣe ìrànlọ́wọ́ kan fún mi lórí rẹ̀. a ní kí ló fẹ́ ojú ń tì mí ní ìmọ̀ bí n ṣe sọ. ṣé mo lọ. mo lọ mo lọ dákun tó rere gbà nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ràn àìná ni mo fẹ́ràn àìná mo sì fẹ́ fi ṣaya lọ́ọ̀dẹ̀ mi mo nífẹ̀ẹ́ rẹ. o nífẹ̀ẹ́ ọ̀rẹ́ mi. n lè parọ́ fún ọ. àmọ́ mo lérò pé aya ń bẹ lọ́ọ̀dẹ̀ rẹ ni. Hmm. àrẹ̀lẹ̀ lóòótọ́ aya ń bẹ lọ́ọ̀dẹ̀ mi ìsọ̀bọ̀rọ̀ rẹ̀ ṣe jẹ́ ṣọ mọ̀ pé iṣẹ́ eléré ni iṣẹ́ wa mm-hmm. ká mọ ọkọrin káàkiri mm-hmm. ibi tí mo ti lọ kọrin ni wọ́n ti fún mi kì í ṣe pé ó wù mí láti láti lẹ̀ o. ìyìn hmm. hmm. lè purọ́ fún ọ àwẹ̀lé. ọkùnrin <laughs> mo bẹ̀rù yín o o ò nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ ń bẹ lọ́dẹ̀ rẹ̀. àyàtọ̀ rí lọ́dẹ̀ mi o ibi tó ti mọ̀ pé ìyìn nífẹ̀ẹ́ rẹ̀ ni pé látọjọ́ tó ti rí lé mi ṣó yé ṣó pa kò yé kò pa n lè purọ́ fún ọ ìsúnmọ́ akànjọ́ ń ṣeré náà ni kódà tó bá sùn yóò kọ́ ẹ̀yìn sí mi èmi náà kọ́ ẹ̀yìn hmm. sí ni. lọ́rọ̀ kan onífẹ́ ọ̀rẹ́ mi. gidi gan. kí n bọ́ bọ́ sọ̀rọ̀. ah inú mi ò dùn. kí n bá sọ̀rọ̀. inú mi ò dùn. kò burú mo ti gbọ́. èmi ò ṣe nǹkan tó rán mi. inú mi ò dùn awẹ́lẹ́. ṣebí kí n bá sọ̀rọ̀ ni. awẹ́lẹ́ tó bá lè ṣe ohun tí mo fẹ́ hmm. tó múnú mi dùn hmm. ohun tí ń fún ọ bò ní ó tóbi tó mọ̀jẹ̀ mọ̀jẹ̀ mọ̀ dọ́nu fún ọ hmm. ṣùgbọ́n awẹ́lé ọ gbádùn mi ah! nǹkan tó lérò yín ṣe fún ọ. lóòótọ́ ah! lóòótọ́ <laughs> ọjọ́ òun lọ́ọ́ mọ orí èèyàn tí mo jẹ́ ah. n tó lérò yín ṣe fún ọ. àdéhùn ló ń ṣe fún mi. àdéhùn ni mo ti ń ṣàdéhùn báwọn báyìí. kò burú ń bọ̀ bá a sọ̀rọ̀. kódà bó wà ní ìgbà oní kí n padà wá bọ̀. ẹ eh? tí bá ti bẹ́ bọ́ sàrọ̀ tán ń sọ fún ọ. ọ ire o. àwẹ̀lé. ó dàbọ̀. ọ ah. <laughs> mo gbé fún yín o. tó hmm. o lọ sọ́jà báyìí. a kò máa sówó mi lè lọ́jà kankan. Oh, àfi kélédùn àṣàánú wa ẹ̀yìn dákun sóò bá ń ra àìná. àìná hmm. ah, ó tójọ́ mẹ́ta kan tèmi náà ti rí mọ́. Ah, mo ti wá délé wọn yìí rí i ṣèbí eh, àjàyí eh. àjàyí akéwì hmm. òun ló rán mi sáì náà. ṣé o sì. bọ́sẹ̀ ń bi nínú o ó lóun nífẹ̀ẹ́ rẹ̀. Eh? ó lóun fẹ́ fẹ́ ó ná ìnáwó òun ah, gẹ́gẹ́ bí ah. aya lọ́ọ̀dì òun. ọkùnrin ah. Àjàyí mà níyàwó lè èmi náà ń fún un. má dá o sọ fún pé kó má tiẹ̀ fẹ́ rárá. gbogbo orókùn mo rò sá èkúrà ṣá ni àbúrò àwọn ẹlẹ́lẹ́yà àwọn ẹlẹ́lẹ́yà. gbogbo eléyìí tó tó yìí lẹ́ ń ṣe líle yín. kí ni ẹ ti rí nǹkan kan ah, ah! kódà ó ń bá fọ pátá ìbá dáná kò sí tó ní kó ṣe tí ì ṣe <laughs> ó ti wáyé ó ti di gbẹ̀rù dání. <laughs> irúfẹ́ yìí máa dà o. Ah! ìfẹ́ burúkú ni gbáà àwọn ìranù àbúrò ni mo ṣe ń tẹ̀lé àwọn bíi afọ́jú òòró ni tó kọ ni mo ti rẹ ẹnì kejì bí. ṣé kí wàá ṣe ẹnì kejì ẹ ní lóòótọ́ <laughs> ẹnì kejì ẹ náà ní alábàárò jẹ́ ká kí tàwọn oyún ilé bó wà ní. a ní ìlówó lọ́wọ́. ànájẹ́ yàtà iná. Ah. kò sọ́nà bẹ́ẹ̀ kò sọ́nà bẹ́ẹ̀ sọ fún kò sọ́nà bẹ́ẹ̀ Àjàyí ti níyàwó rẹ̀ lé kò sọ̀rọ̀ ń bẹ̀. àmọ́ èyí tó fẹ́ sílé òun ni wọ́n bú òun ni. kí ni. ó lóun ò nífẹ̀ẹ́ rẹ̀ rárá. ọkùnrin irọ́ lágbàlagbà báyìí ló pa fún ẹ. ẹ̀rù sì ń bà mí. ọmọ yẹn ni èmi ló fa ẹ̀rù bíbà ah, èmi ń bà ẹ lẹ́rù wọn ò rí i pé tó bá padà lọ sí kòtá ní fẹ́ fojú jọ nínú ìlú wa. fojú jọ bíi ti báwo ṣé ìgbín máa ń ràjò láì mú kara àwọn ẹ̀dá nínú wò ó jẹ́ ń sọ fún ọ bí ọkọ mi bá ròkun bó bá rọ̀ṣà èmi àti ọjọ́ forí sí lébùté ni. bí n bá gbọ́ ọ yé. Mm ìyún ò ní wípé èmi rẹ jọ ń padà lọ sílùú èkó. ó di dandan èmi àti ẹjọ mọ lọ ni wo fira rẹ lọ́kàn balẹ̀ bí má ti ń rèkù ń mọ ọ lọ ni ṣé wàá fi ọlẹ sínú ìlú ìníwọ nìkan ni. lóòótọ́ ó mú mi rèkó. Hmm, sórí fira rẹ lọ́kàn balẹ̀ ń mọ rèkó ah, ọmọ yẹn ni ìwọ náà darí èkó láìpẹ́ yìí. ó sì dá ọ lójú. dá mi lójú. ibi ọmọ yẹn ni èmi náà ò darí èkó. ọmọ yẹn ni ó darí èkó. ọmọ yẹn ni náà lè kó. wọn náà délu èkó ọmọ èkó. àlọ́ mi àlọ́ tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́. àlọ́ mi àlọ́ tẹ́rẹ́ àjà ló balẹ̀. bọ́mọdé bá ń gé kínígò àgbà ló mọ̀ bí tá a wó sí ṣebí lówelówe là ń lùlù agídígbò ọlọ́gbọ́n nìkan ló mọ̀jú rẹ̀ jó àwífúnni kó tó dání o àgbà ìjàkadì ní akèrègbè ni ó sọbi tó máa fokùn sí lọ́rùn òun ẹni mẹ́gbàá dání òwe ìjà ló ń pa á ìgbà tí o ti fọkànlẹ̀ dákun. Oya wí fún Ètùmàrè jọ̀gbọ́. Akèrègbè ló sọ̀bi tó fòkùn sí lárọ̀ o. Bá a ti wáyé ipa márì láàrí o. Ẹni mẹ́gbàá dání òwe ìjà ló ń bá. Igbá tí ọtí ìfakọ̀tì ìlẹ́gbẹ́ kan mi pípa. Àwífún ni kó tó dání o àgbàjàkadì ni. Àlọ́ mi àlọ́ o. Àjàló balẹ̀ tẹ́. Àlọ́ mi àlọ́ o. Tẹ́rẹ́ Àjàló balẹ̀ tẹ́. Àlọ́ mi àlọ́ o. Tẹ́rẹ́ Àjàló balẹ̀ tẹ́. Ó lè wá láti jà. Tẹ́rẹ́ balẹ̀ tẹ́.